bihi fa in lam yashabu nafsahu anfasahu sahibu mhm. so every time mo da pe cheri ẹni tẹ́ bá mú nasaba nabi sallallahu alaihi wasallam muhammad bin abdullah bin kini bin abdul muttalib bin kini bin hashim kini hashim ko bin ṣe bin manaf ni abi bin abdul ẹ wo dáadáa o ṣé bóòlù mọ̀nà sí ni àbí bóòlù àbí mọ̀nà. Hmm? ṣé bóòlù mọ̀nà sí àbí bóòlù àbí mọ̀nà bóòlù mọ̀nà fún ọ̀ya. so ṣe rí ah, ní tẹ́ bá wo lẹ́bù bàbá bàbá ànábì hashim lẹ́yìn hashim ni bónú kí ni bónú manaf àbí ṣẹ́rí hashim ẹ̀ ohun pẹ̀lú náufali ni wọ́n jẹ́ tẹ̀gbọ́n tàbúrò hmm? hashim ni ó mì pé ẹ̀ẹ́ náà mọ̀ fẹ́ wò but even he tẹ̀ ń wí ìgànnà kan ṣe ẹ̀rù pé bọ́ọ̀mù náà fún mi no níbi ti nasabu tanabi sallallahu mo ma o oh oya eje eja eja confirm ba ẹ kí n confirm lọ́dọ̀ ẹ kàn tẹ ẹ kí n wo ẹ tẹ ẹ kàn ali àbí ẹ̀sìlẹ̀ tàbú tọ́lé ẹniwà alìbọ́nà àbí tọ́lé alìbọ́nà àbí tọ́lé bí mo fẹ́ confirm Mọ̀rẹ́ nàbí ìfà ẹ̀yìn. لم يصحبوا نفسه أنفاسه صحبوا بن عبد مناف نينا ẹwọ́ léwó ẹni mọ̀ sọ pé ní násáàbù tànábì sẹ́ ní fáwọn násáàbù tànábì sàṣẹ́lá abdulmanaf ní násáàbù tànábì kìí sí manaf náà iná mọ̀ sọ pé a ẹ́ Oh yeah, this nasab da Nabi sallallahu alaihi wasallam, Muhammad bin Abdullah, bin Abdul Muttalib, bin Hashim, bin Abd Manaf, not bin Manaf. Ah, eh, eh to. So now. So ẹ wò nísìn. Ìtumọ̀ pé tẹ́ bá ti débi Hashim tó jẹ́ bàbá Nabi. Ẹ kàn bin Abd Manaf, àbí? Ṣé rí bí Hashim ṣe wà yẹn. Naufal ina bin Abd Manaf. Eh? Ó bi Naufal yìí pẹ̀lú hashimu ni tẹ̀gbọ́n tàbúrò ẹ́ ní lẹ́bù yìí kó àtún ní abdushams ẹ́ tóun náà jẹ́ tẹ̀gbọ́n pẹ̀lú wọn ẹ́ abdushams ló bí àwọn ẹ́ so ó fi hàn pé ẹni tẹ́rí báyìí fámílì ànábì àbí kòrèṣì ni wọ́n jọ pàdé lọ́dọ̀ ta ẹni tá ń wí jùbẹ́rì àbí jùbẹ́rì bónú mọ́tẹ̀rin àbí tọ́ bọ̀ ìyàtọ̀ kan ní wípé ta bá fẹ́ sọ ìdílé tànábì àti alẹ́ ápẹ́ ní alhashimi tó pé hashim ni a máa pẹ́ ní ní annaufali ẹdílé ẹ́ bọ̀ wọ́n jọ ṣẹ́ abdùmaná tọ́ náà pẹ̀lú hadith saka ó yẹ pé jùbẹ́rì bónú mọ́tẹ̀rin òun fúnra ara rẹ̀ ti gbàgbàdé tó lè jẹ́ emisri fún Quraysh láti ìgbà tán kó àwọn èèyàn lẹ́rú àbí ọdún wo náà jogun Badar ọdún ẹlẹ́ẹ̀kejì ní Madina àbí so òun ni wọ́n ra wá ní gbogbo ìgbà yẹn ẹ́ tẹ́ rí ẹni tá a dákọ̀ bàbá rẹ̀ yí Hmm? ó kú ní gíní mushrik but ẹgbẹ́ fámílì náà sáà ni wọ́n ẹgbẹ́ fámílì ànábì náà lọ́nà wọ́n jọ pàdé lọ́dọ̀ ọdún mọ̀nà ẹ máa wọn tó ṣẹlẹ̀ ṣe rí ní ọdún ẹlẹ́ẹ̀kẹ́ lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀kẹwàá fáránsà sáà ń lò ní Mẹ́kà ìgbà tó di pé àbútọ́lì bí kú tí Khadija náà kú nǹkan fún máa nàbí sálà lọ́sẹ̀ ànábì wa ń sọ ànábì wa tó lè sọ pé dáa kan bí ìtàn nípa ànábì wa lọ sí ibo ló lọ lẹ́yìn mà gbọ́dọ̀ àmì ìṣèyí jura lọ Taif yóò dà fún Taif ànábì sì bá jura Taif tí èèyàn bá fi lè kúrò ní Maka tó bọ́ sí ìlú mi ó ti lose protection ó ti lose protection ìwọ́sọ bá ti wà ní haram kankan ò lè ṣe wọn ní ṣèṣù bá fún ọ̀sẹ̀ kan wọ́n kọ̀kútọ̀ ẹ́ bọ̀bá náà sísà sí lè jáde tó kù ní mẹ́ta tó bọ́ sí tọ́ ìfún yẹn tọ́ àti wọlé padà anything ló lè ṣẹlẹ̀ sí sallallahu alaihi wasallam ànábì wá dé tọ́ ìfún ní tó bá ń tọ́ ìfún náà tún ṣe dáadáa wọ́n jù lóko àbí ànábì ní láti wọ mọ́kà padà ó ní the protection tó fi wọ mọ́kà padà protection láti rí jìwàrà jìwàrà ẹ̀dẹ̀ mà yóò dà fún ó nídẹ̀ so now àwọn pùrẹ́ṣìnà kan bínú pé ìwọ fi wálẹ̀ òsákọ́ ó ti tọ́nà okó sọ́wọ́nù àbútọ́ lèbì tó jẹ́ ọ́nkù tí ẹ̀tọ́ ẹ̀kọ́ òṣìmá ọ̀díjẹ́ òṣìmá àwọn pùrẹ́ṣìnà sákọ̀ọ́ bàbá ẹni tá ń sọ yìí jùbẹ́ ìbúnà mọ́tí almọ́tẹ́mù ló wá fánà bí ní that protection mọ́tẹ́mù bọ́nà àdéj ẹ̀dàpẹ̀ ọmọ gbọ́ dáadáa o ó tún bọ́nà àdéj ló fánà bí ní protection tó ní jù ká ní ìṣù yìí ṣẹlẹ̀ ní ọdún ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá sára bí one month hmm? kìí ṣe mùsùlùmí mọ́tẹ́mù ṣe mùsùlùmí ó wá fáwọn protection láti fi wọ mọ́kà padà ó protect ẹ̀ ànábì wá gbé dáadáa yẹn sọ́kàn ah mo ti mú ṣe mí lóore màá san fún padà ẹ kìí ṣe mùsùlùmí o sọlá rọ sọlá ìgbà tán jagun Badar jùgbẹ́ ìgbónú mọ́tìrì ni wọ́n rán wa ọmọ ẹ̀ kó wá fi release àwọn ọmọdé ànábì ṣe tó lè ṣe.

ká ní ká ọdún méjì papọ̀ mọ́ ọdún ẹlẹ́ẹ̀kẹjọ ọdún mélòó ọdún mẹ́wàá ìbẹ̀rẹ̀ sọ àwọn ọmọ ka, tí àwọn kùrẹ́ ìṣàgbára àwọn ká tí wọ́n bẹ̀bẹ̀ pé ànábì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan adij adij adij báyìí adij báyìí ẹwà tí adij tán ẹwà tí hayyan hayyan adijun hayyan ẹ̀ẹ́kà ẹ̀tẹ̀ adij ẹwà tí hayyan ما حيا بالحاء ها ها يا ẹ̀tẹ̀ àdí àdí ẹ̀hàn ṣe ẹ̀tìrì ṣe ẹ̀tìrì ẹjíkẹ́ wo ẹjíkẹ́ mi ní nẹ́fí fi kàn sọ̀rí tẹ́pìkì náà ẹwọ sọ̀rọ̀ Bukhari Eh, eh, option mélòó gbá fún mẹ́rin kọ́lọ́ kí n wòye ah, ok ah, ah, ah. Oh, no ok mẹrin mẹrin ọya ẹwu Okay, no. Uh, oh, I'm oh, sorry. Èmi gan tẹ̀lé ṣe mistake lórí. Ma ma èyí kí n tún kí ní ẹ̀sọ́. But ó ó ó sì lọ. So ṣe mọ̀ pé ẹni yìí tẹ̀ bá rántí nígbà tá à ń sọ tá à ń sọ̀rọ̀ Jùbẹ́rì. Ẹ̀wọ̀ tá à ń sọ̀rọ̀ Jù tá à ń sọ̀rọ̀ Jùbẹ́rì bónú mọ́tẹ̀. A ní plead on behalf of àwọn àwọn captive Badar àbí tọ̀ ṣẹ́rí jùbẹ́rù tó wá yẹn bàbá rẹ̀ ní mọ́tẹ̀n lọ́nà àdé tọ̀ kéèsì yẹn tó wá fún ìdáhùnsọ́sá padà sí pàǹpà àwọn captive baden ni pé àrẹ́sọ̀sọ́là ń ó gbowó láti fi ra wọn lẹ̀ ṣẹgbọ́n mi ó gbowó ó kí ọya ẹ̀sanwó kárí hmm? but ẹ̀yẹn wo àdíṣe lè ta fẹ́ sọ yìí àdíṣe three thousand

تطعمهم أو كانت لو كانت تطعم أيا ثم كلامي ثم كلما ثم كلما هؤلاء Okay. Ẹ wo hadithi 3,139 bí ọ̀nà bíi mẹ́rin báyìí. Ìgbà tí Jùbẹ́rù débẹ̀, Jùbẹ́rù tó dọ́dọ̀ ànábì sálàsálà. Ṣàkótó wá sí pẹ́tọ̀ ẹ rìlíìsì àwọn òfin bá dàrú fún ànábì gbowó anábì wá sọ̀rọ̀ kan tẹbáwò ìsinádì ẹ̀ pé ó jọ ìsinádù tàbí kàdé sọ́nà ìntẹ́ẹ̀rí ò ní pé ìsáàgbọ́n Mansur Abdulrazak Ma'mar àni Zuhri min àdísì Muhammad bin Jubair tọ́ ìgbà tí Imam Bukhari pé adásánà ìsáàgbọ́n Mansur ọ̀lànpẹ̀ni Al-Kausaj akhbarana Abdulrazak as-San'ani akhbarana Ma'mar bin Rashid àni Zuhri عن محمد بن الله عنه anna nabiya sallallahu alaihi wasallam qala fi usaro badri anabi sọ ń pa àwọn captives badar eh anabi sọ pé ah law kana al mut'im bunu adiy hayyan kan mut'im bunu adish bá wà láyé ni that is tó jẹ́ bàbá fún jubair bunu mut'im thumma kallamani fi haula ibnatna tí mut'im wá bá mi sọ̀rọ̀ ń pa àwọn tan run yìí àwọn èèyàn jakujaku yìí ìdánwò pẹ̀lú ìwọ̀n ni pé ẹ̀yin lẹ lé wa kúrò ní maka ẹ gba dúkìá wa ẹṣẹ ògbẹ tán ẹ wá ṣe tán ẹ wá bá wa Mọ̀dínà láti wá bá wa jagun láti gbọ́n ní ànátínà nátínà lẹni tí bá rán ẹni tó stink pé tí mo tí mo bá bá mi sọ̀rọ̀ ń pa àwọn wọ̀nyí látara tó òun làwọn màá sì gbé ẹ máa kọ́ ọ mo tí mo fi yá ọ torí pé o ṣòro fún mi ọmọ mútèmù ló wá but anẹ́bìsọ̀ sọ́là ń gba wọn exchange pẹ̀lú owó anẹ́bì wá ń kárí pé mọ́tí bá ń bẹ láyé mọ́tí ti kú máa torí oore tó ṣe tẹ́mì wípé ńgbà tí mo kúrò ní mọ́kà tí mo lọ tọ́ ẹ̀ mo lò tí mo fi wọ mọ́kà padà ẹ́ sọ mistake tí mo ṣe mi the first information ni pé mo fi wé fátò mọ́kà náà fátò mọ́kà olùkọ́ anẹ́bìsọ̀ sọ́là ńgbà tí ó kò ní ọlọ́dún méjì ọdún méjì ìjẹ́ papọ̀ mọ́ ọdún méjì bá dà ọdún tá mo gbọ́dọ̀ san mọ́tìmù lẹ́sàn padà ànábì wa ní táì pé mọ́tìmù bá ń bẹ láyé lónìí ni mo ṣèkù lẹ́ni o ó ma kàlámà ní fi àhàhùlá ìbìnàtìnà tó wá bá mi sọ̀rọ̀ ń pa àwọn wọ̀nyí àwọn tán rò yí pé dákùn fi wọ́n lẹ̀ fún mi látara tó hùm là ó máa fi wọ́n lẹ̀ fún pé mọ́ kó wọn lọ́lọ́fẹ̀ hmm? làwùkánà lè bọ́nà àdí mọ́tìmù yẹn bàbá ẹni yẹn hmm? wípé ń ń sọ òun ni wípé rọ́dùn ìjẹ̀mẹ́ yìí ní ẹ̀bá ṣe dáadáa fún yàn èèyàn kì í gbàgbé ẹ̀ èèyàn máa ń gbé sọ́kàn nípa bọ́lọ̀ máa mọ́jọ wa ó wù èmi náà kí èmi náà ṣe dáadáa sí lágbájá padà tọ́ mọ́ṣírìkù lẹ́nu yìí o nígbà tó ṣe dáadáa fáwọn ẹ̀mí sọ́sọ́ àmúṣírìkù ah, náà ló wà òkè ṣe mùsùlùmí o ànábì wa ní tó bẹ́ẹ̀ kó bá fi wà láyé nísìnyí látara tó hùn là tọ intanet sọsọ àfẹ fi ṣe ni pé ó fẹ́ san ẹ̀san dáadáa tó ṣe fóun padà hmm? ẹdísà uh, the same hadith ẹ wọlé náà ẹ so òun náà sọ pé láwùkàn mọ́tò ńlá àdé ìhàyà sọ́nà kálá látara sọ ńlá ẹ tún wọ ẹyẹ ok àbùdá ọ̀gẹ́lẹ̀ kejì hmm, náà kò nídìí ní mo fẹ́ fààyàn náà nù pé so Muhammad bọ́nà jù bẹ́ẹ̀ bọ́nà mọ́tò ẹ̀mú tá à sọ ní bíbáyìí Muhammad bọ́nà Jubair bọ́nà Mut'im òun ló jáfa òun Zuhri Jubair bọ́nà Mut'im lòun jẹ́ sàábé bàbá rẹ̀ Mut'im yìí ṣe sàábé ó bá nàbì láyé lóòótọ́ ṣùgbọ́n kò gbàsílá hmm? ẹ̀tì rí bí mẹ́ẹ̀ta ṣe lọ àrùn ó mì pín pẹ̀lú ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ta kọ ní síbáì ẹ́n tàbákọ ọmọdé tàbáníkẹ́ discuss ìgbà ní sí pé a ní Muhammad bọ́nà Jubair bọ́nà mọ́tẹ́m bọ́nà àdè mohamadi àdè ọ̀làfà zòrí jùbẹ́rì yìí sàábé tàbí òun òun gbọ́rọ̀ lọ́dà ní sọ̀sọ́lá nígbà tó wà ń kéfèrí ó rẹ́ndà rẹ̀ nígbà tó di mùsùlùmí tẹ mọ́tẹ̀ẹ́m mọ́ṣírík ó bá nàbí láyé ṣùgbọ́n kó gbàsílá so now ẹni yìí wá ni wọ́n wá rán wá jùbẹ́rì ni wọ́n rán wá pé kó wá plead gba ọ̀sára bá dùn nígbà táwọn ìṣọ̀sọ́là ń wárí àwọn náà mọ tí wọ́n fẹ́ fi ń ṣe the lesson therein is this anything tẹ́ ẹ bá tó bá ṣe lásìkò àwọn ìṣọ̀sọ́là àbí àṣọ àṣọ kò ṣẹlẹ̀ lásán àwọn náà mọ̀ pé torí pé bàbá jùbẹ́rì ó ṣe dáadáa fáànàbí yóò gbọ́rọ̀ sí i lẹ́nu ah, ọmọ jùbẹ́rì ni pé ah èwo ló dé dáadáa ó wà sọ́kànnà pé ah ọmọ jùbẹ́rì ah ọmọ mọ́tẹ́fù ah kí ló dé àwọn náà pé ọ̀rọ̀ ńlá láì torí pé wọ́n fẹ̀kan ti dalẹ̀ pé ìwọ ni yóò tún ti ju tiẹ̀ tó dáadáa máa ń káyàn kò ní ẹgbọ́ dáadáa ní máa ń káyàn kò ní ìjọmọ lúàbí ni kí dáadáa káyàn kò ẹ́ so inú gbogbo wọn question tẹ́ béèrè pé ṣé lógun Badar ṣé wọ́n mú Abu Sufyan lẹ́rú wọn ò mú àbí

nítorí wọ́n sọ pé sórí ìtàṣe yìí ní sáàbá ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ pé bàbá rẹ̀ tó sóre ń fún wa gan wà láyé ẹ̀yìn tó máa kẹlẹ́mọ̀ ní fi hàhùlá ìnátíná látara tó ń gbà tó bá bá wọn ní sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí ń rùn yìí tí wọn mọ iye rẹ̀ yìí ìbá fi wọ́n lẹ̀ fún un lọ́fẹ̀ẹ́ ẹ̀yìn four years favour làwọn ibi sọ́kàn pé sí ìwọ̀n abúlé tẹ̀sán lẹ́sìn sallallahu alaihi wasallam hmm? so um, so bí tá ti lọ then almotu alal islam so inshallah ẹjẹ́ ká dún ní bẹ̀yẹn pẹ̀lú ògọ́lọ̀ a continue níbi àwọn tàbí ìtànsán pa mọ̀kàndrọ̀mún àtàwọn kìbárò tàbí àtàwọn àwásìtò àti kìbárò tàbí náà ẹ béèrè question yìí So question lórí àwọn àgbàmù ní ọ̀sán ìgbà bẹ́ẹ̀ um, eh. hmm. eh. eh. Ìyẹn ni bóòlù ọ̀pọ̀tẹ̀ṣọ́, àwọn akẹ́mọ̀ kí ni bóòlù ọ̀pọ̀tẹ̀ṣọ́ lọ́gbọ̀n. Ṣé ti pé àwọn sára àpọ̀ ìgbà lọ́dún orí dídá. Mm-hmm àbí wípé káwá ń lọ sílẹ̀ pé àwọn sábà fún wa wọ́n máa ń gbà wọ́n lọ́dún ìyá. àti káwá ń lọ sílẹ̀ pé èmi nísìnyí ẹ̀yìn ọmọ mi pé mo lẹ̀ mhm. pé eléyìí ò kàn tó ká ló jó. tó o bá lọ bá onídídá débi gbà lọ́dọ̀ tèmi mhm. bẹ́ẹ̀ ti dábà tẹ gbà onídídá gbà mhm. má lọ kọ́mọ lọ́dọ̀ onídídá. nítorí pé o bá kọ́mọ lọ́dọ̀ ẹ̀ yóò affected. yóò affected yẹ negatively. lórí mm-hmm. pé o ò ní eré iṣẹ́ o lè fi ìfẹ́ ìgbà rẹ̀. tí gbogbo ẹni tó bá mú òkú mọ́ tó ti wà. Mm. tó ṣe ìyẹn ní káàpù káàpù nísìnyí àbí ṣé ká dúró fún ẹni pọ̀lì látọ̀ wá lọ́dọ̀ tó mm-hmm. eh, alhamdulillah sallallahu alaihi wa sallam ṣe rí ibi tí iṣu wà ń bẹ̀ ó ní wípé kò sẹ́nìkankan kò sí ẹnìkankan tí yóò sọ tí ó jòun súnà tí ó wàá sọ wípé lọ́gbà àmọ́ lọ́dọ̀ ń bìdà ẹwọ́ kò sẹ́nìkankan tí ó sọ ṣùgbọ́n irú àwọn iṣu sáwà ń fà yìí ó ní bí ojú méjì àbójú mẹ́ta táàfẹ̀ kan yanjú táà kan fi ń dà papọ̀ ẹ máa gbọ́ ò kẹsì mọ̀ pé ìsìn gbogbo ẹ̀ ló sì ní nǹkan yẹn jù ó ní wípé tó bá ṣe wípé ń tá ṣe tó bá wípé ń tá ṣe tó bá wípé ń tá ṣe ni pé a ní ẹ alẹ́ àwọn kan ló ní bídà mọ́tàlá ẹ̀rú wa ń bà wá pé a. Ah, wọ́n lè fẹ́ lò lẹ́rìí pé àwọn sálàfù àwọn ní àdísí gbámọ̀ lọ́dọ̀ àwọn bídà ẹmọ́ gbọ́bí tí ìṣù díẹ̀ o alẹ́ àwọn kan ló ní bídà àbá ń bá àwọn kan fa iṣu ẹ̀rú wá ń bà wá wípé wọ́n lè fẹ́ lò lẹ́rìí pé àwọn sálàfù àgbàmọ̀ lọ́dọ̀ ẹ̀ èyí ò lè sínú tíra top one then two ó ní wípé ẹjá yẹnjú ẹ̀ àwọn sálàfà tá ń wí nísìn onímímọ̀ ni wọ́n ìyàtọ̀ ń bẹ lọ́dọ̀ wọn nípa èèyàn kàtígórí èèyàn méjì táwọn iṣẹ́ yàtọ̀ mẹ́ èèyàn tán rí pé lágbájá onímímọ̀ ni onísúnnà ni ṣùgbọ́n kó sí nǹkan ka tu jadi dah otoninye acila baja jum di dah i eni yi afani oni mima ni nkan ta awon eyan ni bukata si lọdọ nima. ma eh na lo si joko ti amo wa ko si kini kan ta awon ni bida ko si eh oto leleyun aten tun pe oni bida ni lodo ti wa nkan ma nje papo si bóun sí máa mọ̀ pé ó ní mímọ́ lèèyàn lọ́dọ̀ àwọn sálàfù wa wọ́n ní píríncípù kan tán pè ní lágbájá òkótó ìgbójú ní làbúdà ìyẹ̀kúnà mọ̀ṣúhóràn bí tọ́làb ìyẹ̀kúnà mọ̀ṣúhóràn bí tọ́làb ó gbọ́dọ̀ pọ́pùlà kan rí pé ó wá mọ̀ gan tí wọ́n lọ pé tọ́ tàlàfàrẹ̀ tàlàfàrẹ̀ tàlàfàrẹ̀ tàlàfàrẹ̀ irú ẹni tó ń bá dìde tó ó Madina ó Basra ó lọ Baghdad ó lọ gbogbo ẹ̀yìn wá káàkiri tí ó sì sówó ṣùgbọ́n tó wọ́n fún tọ́ yóò ti meet so many people táwọn inú meet rẹ̀ tán bá lágbàjá olódodo ní lọ́bàá sínú àkàn ìwé eléyìn àwọn sálàfù wá ní ìjìmẹ̀ ẹ́ tóun bá wá kó sí nǹkan wọ́n wá gbé síra wọn ṣe rí kó sí nǹkan tán ṣe kéde tí wọ́n sọ wípé bóyá bó ṣe kó sí nǹkan ṣe ẹ́ pàá ara orin tán fẹ́ ṣe fún un òun náà ni pé èyàn olé ṣerú wàhálà yẹn ó wá fẹ́ kí mọ̀mọ́ wúlò ṣẹgbọ́ gbàá ah, ó wàhálà yìí máa sọ fún pípá pé ah, àwọn náà sì máa ń cherish gbà pé tọ̀ ìmọ̀ táwọn gbà yìí ní ṣe káwọn èèyàn gbà ní ọwọ́ àwọn ọ̀nà lè fi wá fúnná ma sọ a ma wà ah, ni mo àbí kó sàlàyé wájú ẹ̀ fún wọ́n fi fún náà ní tẹ́ wá tán bá wá tíráì rẹ̀ wọ́n wá wọ́n rí ṣe fáwọn kan báwọn ẹ́ wọ́n rí ṣe fáwọn kan báyẹn tó ṣe pé wọ́n rí di fún náà máa wọn àwọn kan ń bẹ tó ṣe pé àwọn àfá àwọn gẹ́ jù wọ́n lọ wọ́n fẹ́ fún náà wọn ò bá fún náà máa ẹgbọ́ wọ́n fẹ́ fún náà máa wọn ò bá fún náà máa reality inú tíráì mi sọ fún yìí òun làá ti ń sọ pé bẹ́ẹ̀ ṣe bá ẹni tó kó sí bídá àlọ́ àbóhùn bídá nǹkan ó ní ṣe pẹ̀lú mọ́sálà àti mọ́sálà bẹ́ẹ̀ bá sí lágbára sí ni kìí ṣe one way traffic ẹ́ ẹ́ kí n fún example tí n bá ṣe mistake Abu Huzaifa Nahdi tí n bá ṣe mistake Abu Zurata Razi nínú àwọn àfáwọn ní hadith àtàwọn yòókù rẹ̀ wọ́n lọ lè wọ́n sọ́dọ̀ wọ́n fẹ́ gbámà àwọn ní ìdìmọ̀ rẹ̀ o but wọ́n mọ̀ pé àbó òfẹ́fà náà àdíkú sí tàṣáyò tàṣáyò tá tàlàyé wọ́n wá fẹ́ tẹ́sì rẹ̀ kan tó gbàmẹ̀ <laughs> ọba yíwọ́ ó yíwọ́ wọ́n regret ẹ́ so kí ni wọ́n ṣe ni pé wọ́n dọ́dọ̀ ni wọ́n bá sọ fún pé yà ábà òfẹ́fà mọ́ntò fọ́dìn wọ́n tó fọ́dún pé ta ló gbọ́lá fún nu Ali àti Usman ká tó gbà mọ̀ ẹgbọ́ wọn ọkọ̀ ti pẹ́ṣán àbúrò fẹ́ báwo pé àbí nǹkan ṣe yí ni ó ní ìyá yàtàmtàhínún èmi lẹ́ńtẹ́s èmi lẹ́ńtẹ́s kúmù àní ẹ̀dẹ́ nǹkan yín kéwọn mi ò fún yín mọ̀mọ́ wọ́n dìde àbúzúrà àtàrà yóò wọ́n lọ báyìí tó bèèrè pẹ̀lú ìṣòdí bó ṣe kó bá ní ṣe ta ló ní kó bèèrè hmm? ẹgbọ́n ta ló ní kó bèèrè ṣé irú eléyìn náà nísìn ń gbà àwọn tánjọ́ ń rìgbẹ́ ìtánjọ́ ń blame ara wọn àbí kí ni wọ́n fẹ́ wọ́n pé obama bèèrè jágbàmọ̀ tá gbà ṣe rí notion tó kọ́kọ́ wà mẹ́ ní kẹ́ ẹ sọ pé bóyá torí wípé ní ẹ̀bá ti kó sí bídà láti sọ sọ́lá fún àtàbá ti súnmọ́ torí kí bídà wọn fi àfẹ́ kò correct ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sáà ń wí onímọ̀ ni wọ́n ọ̀rẹ́ di kéjì pé tí wọ́n bẹ̀rù wọ́n fẹ́ fún námọ́ ẹni ìyẹn kó mọ́ fi ṣe fáwọn fídíò jàgbà ní kéjì bóyá ní ìṣòlẹ̀ àfẹ́kì wọn nìkan ibi tẹ́sùn pé kìí ṣe bẹ́ẹ̀ ò ní pé téèyàn bá sọ nísìn amúrú ọ̀rọ̀ kan náà sálàfù àta ni ó sọ pé ah wọ́n náà fẹ́ kí kùránì fún ni kọ́nà mọ́ kí áyà fún mi mi ò gbọ́ àwa wá tu pé tùmọ̀ rẹ̀ pé kí sórí ibi tí bá ní kí áyà yẹn

kí ló dé tí wọ́n ń gbọ́ lẹ́kṣọ̀ ń bídà tó kò fẹ́ ṣe rọ́dù fún ẹ̀mọ̀ wẹ́gbẹ́ mi pé ìwọ́n ń sọ nífi pé interbrother tí wọ́n mọ́ sí nínú mail àti gbogbo pé ó lè gbídẹ̀ kó affected báwọn ṣé wọ́n tó rọ̀kánu wọn òtù wọn kí ló dé tí wọ́n ń gbọ́ lẹ́kṣọ̀ ní bídà tó kò fẹ́ fún ẹ̀rí tí wọ́n fi ń gbọ́ ìwọ́n ò sí lò kò ní àwọn ah, ẹ̀mọ́ gbọ́ rárá ó lè àfẹ́ ti yan o àmọ́ kí ni ìpúọ̀ tí wọ́n ní tó fi ń gbọ́ ó sì lọ́tọ̀ kìí ṣe pé àyíbá sàkìyá ní àbí Ibn Sirin kìí ṣe pé tó mìnì nìkan ó fẹ́ yẹ̀yẹ́ nìyẹn àwọn làáfà lásìkò tiwọn àwọn làwọn èèyàn sì fẹ́ jòkó tí àwọn làwọn èèyàn ń wá ara yẹ̀yẹ́ rẹ̀ pé má kékeré ni pé ah kọ́dà kí wọ́n mú ṣàǹkọ́ra fẹ́nìyàn wà ní kọ́dá kùránì tó fẹ́ kéde ǹkan àní ọmọ kéde kan ó ṣò pòsíṣàn ẹni tó ga àtẹni tó kéré ó ṣò pé àfá àsálàfù tán dápọ̀ yẹn òun làáfá òun làwọn èèyàn ń wá torí nǹkan tó wà lọ́dọ̀ ẹ̀ òun làwọn èèyàn fẹ́ kán endorse òun òun làwọn èèyàn fẹ́ kán validate òun ní tí ń lè káàkiri pé kùránì mo fẹ́ ké ìgbé bídà wá lórí pé àní ìgbọ́n alágbára ní ń ṣe rẹ̀ now question tẹ́mi ó béèrè ni pé ńgbà tó fi bẹ́ẹ̀ wá ni ṣé ẹni tí ó fẹ́ kan nímọ̀ rárá náà ni ó tó ṣe wá akọ fẹ́ni tó nímọ̀ bẹ́ẹ̀ bá lẹ bá ti fẹ́ gbọ́ yí on the face value question ò ní pé ṣe bí ẹni sọ pé torí tó bá ti gbé nǹkan nínú ó lè dààmú ọpọlọ rẹ̀ ní ilẹ̀ yìí ń gbọ́ lẹ́tọ́ àwọn bídà àti tó pẹ̀fẹ́ ṣe lọ́dún the same principle pé wọ́n má tẹ̀ gbọ́ ọ̀tọ́ ìpínpọ̀ ṣe lọ́dún fún kìí ṣe tí wọ́n ń wí nìkan wọ́n ń fẹ́ yẹ̀yẹ́ nìyẹn ó wà bẹ̀ fún lọ́wọ́ àwọn afẹ́ pé Kùránì àní ọmọ lọ ìmọ̀ ẹni ó fi ta ṣé wá bá ó bá di o kí ló sì fà á ó ní pé nǹkan táwọn ń pè bídà lásìkò tiwọn nǹkan táwọn onímọ̀ súnà gan fẹ́nu papọ̀ pé bídà kò dọ́wọ́ àfa kankan tó dé nígbà náà tí ò ní fẹ́nu papọ̀ pé bídà irú kí ni wọ́n ń pè bídà lásìkò wọn kí làwọn ń pè bídà lásìkò tiwa ó ní wípé nǹkan táwọn èèyàn kankan ní nídìí mẹ́ déyìn ò bá mọ̀ ọ́ ẹgbọ́ kò àfẹ́kẹ̀ sí wọn òun làwọn bí díà mọ́ lọ lè tú nísìn báyìí ẹ ní gbọ́n bí díà kankan lásìkò tí wọn kan pé nísìn báyá ó ń fíkè ní pé báyá bí tí díà rẹwà ní bí díà lùwàlá àdírùn pé olópi náà nǹkan ìtàwọn mọ́ lọ lè mú orin pé ṣé Qur'an ṣé makhluk nàbí makhluk pẹ́ṣẹ̀ òun ni pé báwo lè léyìí ṣe reduce iman báwo ló ṣe ìkírísímọ̀ kọ́dà tó bá correct in tọ́mọ̀ sí mọ́ ń bí dánù hmm? òun lẹ́ fi gbọ́ pé nígbà tí wọ́n Aisha ń lò pé pẹ̀lú ayat kan sọ pé àwọn olùbídà fa'amal ladina fi qulubihim zaygun fayattabi'una ma tashabaha min ibtigha'a al-fitna àwọn tí deviation bẹ̀ lọ́kàn wọn èyí tó ṣe tó fi fẹ́ rújú tẹ́gbẹ́rẹ́ ìbájú gá ọdọ́ tó lò tó fẹ́ takúlé yóò ohun làwọn máa ń wá káàkiri torí pé wọ́n fẹ́ fi dá fìtínà lẹ̀ tó mì pé kèéṣẹ̀ kan ṣe kan táwọn èèyàn ní ìdìfẹ́sìn wọn náà ọ̀kanù ìkejì pé ìjọsán tó pé ń bídà láti orin ìjọsán pé ní ìsìnkọ́dá àwọn sálàfù wáfẹ̀ kan mọ́ wọn pàátì ní pé tó bá súnmọ́ wọn ó rí ánsá òun náà lọ́lọ́ léwu kò lè lẹ́nìkan tí ó rí tó sì pé nǹkan táwọn èèyàn fẹ̀ kan nídìí ẹgbẹ́ òpinú eléyìí yàtọ̀ sí eléyìí mẹ́ hmm? so now tó bá rí rẹ̀ láti ṣe i think láti yanjú ọ̀rọ̀ yìí wẹ́dà àwọn sálàfù wá gbàmọ̀ lọ́dọ̀ oníbídà àti wọn gbàmọ̀ lọ́dọ̀ oníbídà ipa àwọn oní hadith gbàmọ̀ lọ́dọ̀ àwọn oníbídà èyí ò correct kò sínú tíra ìgbàgbé ẹ̀hẹ̀n tó sábà gbọ́n àmọ́ ṣé ó wá sí lò lẹ́rìí kí àwọn ìtumọ̀ wípé ẹ̀mọ̀ àgbà àwọn olóròbídà kò fẹ́ntì sọ́yìn ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ pápá súnmọ́ ṣùgbọ́n ibi tí ìṣù wà òun ni pé ta ni mọ̀tádì láwùjọ wa ṣé ẹni tí wọ́n bá pè ní mọ̀tádì náà nìwọ náà fẹ́ lo príncipù ilé lórí àbẹ́ni tí gbogbo wa padà rí pé mọ̀tádì hmm? because gẹ́gẹ́ mo ṣe sọ fún yín wípé gẹ́gẹ́ bó ṣe kéré aburú ni lóòótọ́ ká gbàmọ̀ lọ́dọ̀ ní bídà aburú náà ni ká bá mọ oṣù náà jẹ́ pẹ̀lú kápẹ̀ ló ń bí dá torí pé inú ẹ̀mọ́ fi wúlò ẹ́n so now láti wá yẹnjú ẹ àkọ́kọ́ láti wá yẹnjú àkọ́kọ́ o ní wípé àkọ́kọ́ gbìyànjú náà ó ṣe pé apá àwọn èèyàn ní màdébí wọn fẹ̀kan tẹ̀ fẹ̀kan fún nǹkan first step ìkejì òun wá ní pé kó ń náà wá bẹ̀rù ọlọ́run má sọ pé tó gbówà tẹ́nìkan jọ ní ìṣù ó ló ní bídá because ó máa tí ó tò lórí ẹ̀ ìtú tó lórí ẹ̀ pọ̀ tó bá yẹ pé tí wọ́n bá fẹ́ ṣe ni pé o fẹ́ máa má fùlẹ̀ yẹn ló ń bídá sórí kó fi lè gbé ilé e e pé káàyàn má ti gbàmà lọ́dọ̀ ẹ̀ ẹgbọ́n mi yé then ìyẹn náà wrong hmm? irú ìgbà yẹn ló padà máa rí i pé ìtò bá mọ̀ ó sọ fún ọ pé àfẹ́ pé ìnáà ló bá fẹ́ lò gan ẹ̀rí ò tún sọ pọ́ńtẹ̀ ṣe báwọn kan nìyí ẹjọ́ bídá nǹkan sí gbàmà lọ́dọ̀ wọn so wọ́n mọ́kànjá àlà ni ó di méjì ìkẹta ó ní pé ìyàtọ̀ ń bẹ gẹ́gẹ́ bí ṣe ṣàlàyé ó nírú àwọn ọmọ kan because ẹ rírú àwọn iṣu tá ń fà yìí ó wọnú kọjá ń tẹ̀sọ̀ tẹ́pá pé ọ̀rọ̀ gbígbàmọ̀ tẹ̀sọ̀ àbí tẹ́sọ̀ gbígbàmọ̀ kìí sọ̀rọ̀ listening nìkan ni gbígbàmọ̀ pẹ̀lú tẹ̀sọ̀ ó tún kó sínú kíka tíra nìkan ni A good example tó mẹ́wàá give fún ní tó fi lè clear and I will not shy away from it. Now, fẹ́ni tó bá mú rọ́ọ̀rọ̀ yìí tó pé bóyá ọ̀tọ̀ ní tàn jọ sọ. Ẹbí irú àwọn tí wọ́n bá fẹ́ sọ rọ́ọ̀rọ̀ yìí tó mi tó fi pàtàkì pé kẹ́ẹ̀dì sáyẹ̀ntà ló ń bídá. Ó ní pé Aṣẹ́ Ali ibn Hassan al-Halabi, rahimahullah, kọ́lọ̀n kẹ́ṣẹ́ Halabi. Àfáà Sunan, lọ́dọ̀ tèmi, àfáà àgbà ní kọ́lọ̀n kó kẹwọn. Now, kí ẹnìkan wá pe iṣẹ́ Halabi ní Mọ̀tàdé Mọ̀kálá. Hmm? kó wá pé bẹ́ẹ̀ kó wá ní àwọn sálàfù wá máa ń jìnà tó ń bí dáàdì ṣẹgbọ́mí àwọn sálàfù wá máa ń jìnà sí ó ń bí dáàdì kó fẹ́ lò fún Sheikh Halabi náà bóò láti yẹn jẹ́ náà àwa méjì jọ jòkó èmi ń sọ pé ẹmọ́gbàmọ̀ lọ́dọ̀ ń bí dá ìwọ náà sọ pé ẹmọ́gbàmọ̀ lọ́dọ̀ ń bí dá ó wá kú example àwọn àbíṣẹ́ alábí sí example ẹnìkan wá gbà pé ṣe alábí mọ̀tádì ni ṣé níjọ́ tèmi bá sọ pé ẹgbà mọ́rọ̀ ṣe alábí tèmi gbà pé mọ̀tádì ni ìwọ́dẹ̀ ní wò fẹ́ kí ẹ̀ ń pa tèmi bá sọ wọ́n sí wọ́n ti sọ̀rọ̀ yẹn kí mi lọ jòkó àbí báwo ni ẹ̀ kí n lọ jòkó ìwé náà yìí lè gbọ́ kí ni the best way to go about it the best way òun pé sọ́ńtẹ́ni fi jẹ́ mùtádé ẹ̀dì fẹ́yìn tí ń jẹ́ mùtádé ah, àbí yes ìyẹn ló bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀dì fẹ́yìn tí ń jẹ́ mùtádé so ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ láwọn kan lọ́kàn tí wọ́n fi pé mùtádé ní sọ́ntán fi jẹ́ mùtádé náà tàbí àná sọ so that tèmi tèmi lè agree pẹ̀lú ẹ̀ lórí ẹ̀ tí n bá agree lórí ẹ̀ o tí láìpì fún ọkọ̀ lọ mẹ́rin pé òye gbáwọn lóun bí dáná ó ibi tó tì mọ̀ tó bá fẹ́ test whether mo believe ilé àbí mi ò O wee nìkan tó pé bídà rẹ̀ clear tí ti ní àti àjọba fún bídà ní tàbá wá gbà tán kí ni tí máa sọ pé gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ yẹn ó wà fọ́ ah ó fẹ́ kọ́ bá ní yes àmọ́ kẹ́ lọ lọ́nà míì wípé ó pe lágbájá ní nítorí pé ó káwọn èèyàn bámọ̀ lọ́dọ̀ rẹ̀ ọwá ní kébì náà tún fọ́lò rẹ̀ ń bẹ ní olè fọ́lò tẹ bá fẹ́ give example tẹ bá sì fẹ́ mú yàn ẹ mú examples ó sì pé gbogbo àjọ agree lórí ẹ̀ wá pé àà ah, ah, hmm? tẹ bá ti mú wá èyí ò jálá ọkọ so wàhálà example tẹ bá jọ agree wọn ẹ define ta ni mo jáde ẹ má máa kàn bí lórí ẹ̀rọ ìgbẹ́ màlúù bídà ọ̀hún ta ló ní bídà lásìkò tiwọn ta ló ní bídà lásìkò tiwa hmm? ọ̀kan then ẹ sì yàtọ̀ láàrin tó kó sí bídà àti ẹni tó jẹ́ mọ̀tàrí yes èyàn lè kó sí bídà fún ọjọ́ mọ̀ tàrí bẹ́ẹ̀ni àwọn wọ́n máa ń sọ ǹpin ya rẹ̀ níjọ́ tán bá ti lẹ́nìkan lọ́kàn nìkan ni wọ́n fẹ́ sọ ǹpin ya bí kọ́ sọ pé rúùlù yóò exonerate òun náà Thank you. ee bịa o yé mi o yé mi ó náà mò ń sọ ọmọ o wà bẹ́ẹ̀ ó ní ó ní ẹ máa gbọ́ ṣẹ́rí ẹ̀ understand understand ní ṣẹ́rí a a àti gbé ìdájọ́ lórí èèyàn rọrùn everybody ẹgbọ́ èyàn láṣe láàfin bí rabaraba yìí ẹ́ tọ́lọ̀n bá kó ṣe dáadáa fún àwọn àfáìsìn àti gbogbo àwọn tó ń gbìyànjú sí súnná lóòótọ́ àlejò ní lọ́wọ́ ká sì ní ìṣù lára wa ìgbìyànjú ń kálukú kọ́lọ́n bá kó jẹ́ kó bá nu mizana àfàmẹ́tẹ̀ kó fún wa ní sùúrù kó sì fún wa ní takwa àti lè rí rìsọ́f tí ó fi lè jòrè fún dáwà sàlàfíà nísìnyí báyìí ẹni tí gbogbo wa gbogbo tó wù kí n kálukú bìlọ́ǹgì sí tó lè pẹ́ wà ah, lágbájá báyìí mùtádé mi ó wà láwùjọ wa aláwọn yìí èmi fíìl pé dìgbà tẹ́ bá fi yanjú ta ni mùtádé ẹ̀ ọkọ bẹ́ẹ̀ lórí àwọn tẹnu yẹn kò lórí wọn kẹ́ ẹ máa wá wọ ẹnibọ̀ tó bá sọ pé ah kí ló dé tó kún wá fẹ́ gbàmọ̀ lọ́rọ̀ lágbájá tí wọ́n náà pàṣẹ mùtárí ọ̀ máa dún nǹkan tó lè kó sí lórí ẹ̀hìn jọ ẹ̀rìn yàn fún but fẹ́ni kọ́dà ibù wo ènìyàn náà tó wá ń kọ́ ó ṣeé ṣe nígbà míì tó ṣe pé ẹ lè má because ǹtẹ́ kọ́dà bẹ́ẹ̀ bá lọ́dọ̀ ẹ̀ ǹtẹ́ bá lọ́dọ̀ ẹ̀ gangan kò àbí ẹ̀yìn ẹwúrú àwọn tá a wí yẹn láwùjọ wa kí ni àwọn wọ̀nyẹn wọ́n lè ní lọ́dọ̀ tó ń súnà nílé láwọn tá a sọ wájọ kò pé ó ń bí téèyàn ó fi wá ti èèyàn sọ́dọ̀ wọn. but ibi tí iṣu wa ní tẹ́ ẹ̀ bá separate láàrin mọ̀tádì àtẹ́ntó kó ṣe ń bí dà nǹkan tẹ́ ẹ fẹ́ lò pé kí wọ́n lọ́dọ̀ nǹkan ó tún ẹ kọ́mpáàtì ó kọ̀mpráìsì ń pa pé ẹ má kàtíra rẹ̀ náà àbí kí ẹ gbọ́ ẹ̀ nìkan náà tó máa sọ pé nísìn pé ok Ibn Hajar rahimahullah ẹjọ́ sí alika fatul bari kò sí ẹnìkan kan tí mo gbọ́dọ̀ kó gbọ́dọ̀ sọ nínú súnà lásìkò tá a wáyé ní nàìjíríà àti lágbàáyé kẹ́nìkan ní òlẹ́ka fatul bari Ibn Hajar tó jẹ́ ṣùgbọ́n ṣàrò sọ́rọ̀ Bukhari wọ́n wá ah, mistakes kan tó yes ẹ bá point out kí lẹ́pẹ̀ òní pé ẹ gbọ́dọ̀ pé Ibn Hajar ló ní

torí nísìn báyìí nísìn èmi èmi gbà dáadáa tí ó sì rújú lọ́kàn mi kọ́lọ́n sì bá ń kẹ́ ṣe hali faransé halabi rahimahullah kọ́lọ́n gbàdé ṣe alábi kú ìmí bẹ́ẹ̀ náà àwọn tó ṣe tó ṣe lẹ́kṣọ̀n tó rẹ̀ bọ́sí mo fi ìní pàdé ẹ̀ mọ́ ìyẹn pàdé ẹ̀ rí owó mi kí n pàdé ẹ̀ pàdé àmọ́ mo sàǹfààní lọ́dọ̀ so èmi kó mọ wá lórú làwọn sálàfù pé wọn ìgbàmà lọ́dọ̀ ń bídà wọn ni fún ta ni ṣàpẹ́sẹ̀ mi àtẹ́lẹ́jọ́ àgbé lórí róòlù but orí ẹ̀ ká sọ̀kalẹ̀ sí I disagree kò máa ṣe àà ẹkún kan tó wí ó lẹ́ẹ̀lẹ́ gbà lọ́dọ̀ ń bídà dápọ̀ ẹni tó ń wí kí wọ́n wá sọ pé ìdájọ́ tiẹ̀ fún un kó wá bèèrè sí ìdájọ́ tèmi náà òyìnbílà ó dákọ̀ tó ṣe má sọ ìdájọ́ tó ṣe ìmọ̀wọ́ ẹgbọ́ mi a good example ma sọ pé lágbájá ìsìn ó ní fast ó ń zìnà ní ọgbọ̀n zìnà kí ló ṣe tó fi jó ń zìn because ó súnmọ́ kó dákọ̀ kí ní àwọn tó pé ní ìsìnkú wọ̀gbẹ́ sí yìí dáadáa ó pé kí ní ẹ̀ ń zìnà sí èsì zìnà ah ohun tó ṣe ó ní pé mo rí tó ń kíìsì obìnrin kan tí èsì ìyàwó rẹ̀ àbódìmọ̀ ń ta ah ní tó ṣe ń burú o ṣùgbọ́n wọ́ọ̀dù ó ń zìnà ni ẹ́ zìnà kan ń bẹ tó pé tí èèyàn bá ti ṣe èèyàn ti tọ́ sí hádù ọ̀kan bẹ tó ṣe pé sì mọ̀kọ̀dìmọ̀ tó zìnà ẹ́ because tó bá pè ló ń zìnà ní sí ìtumọ̀ ẹ̀ ò ní wípé bá a bá gbé e lọ sí ṣẹ̀rẹ̀ akọ tó bá ṣe pábi lékọ ní kájù ló kópa ẹ́ tó bá ṣe pé kìí sábi lékọ ńkọ́ hánà ńlá torí pé o ti sọ pé nìṣẹ́ ó kì í sì nílò pé ó oh, ní tó ṣe burú o ẹ́ anẹ́sàn sọ báyìí àmọ́ pé ṣé ó ń zì náà ni àwọn èèyàn lè fẹ́ gbọ́ pé zì náà tòkè yẹn ló ń wí àmọ́ tó bá dákọ̀ tó ṣe á lè sọ nítorí hmm? nígbà míì ń bẹ tẹ́lómi torí kìláàfù tó wà ní àwọn mọ̀sáìlì kan hmm? ó lè gbé ìdájọ́ tóun fi ìpóhun ni ẹlòmíì sì lè gbé ìdájọ́ yẹn lórí sọ then kẹ́ ẹ̀dẹ̀ separate one ẹ̀ define mọ̀tẹ́dì then ẹ̀ sì separate láàrin mọ̀tẹ́dì àtẹ̀ tó kó síbi dà ó ní méjì then ẹ̀dẹ̀ mọ̀ lọ́dọ̀ àwọn sálàfù wa o gbogbo ọ̀rọ̀ bá sì bó ń bí dáa lò wẹ́dà kágbàmọ̀ lọ́dọ̀ rẹ ni ó ọ̀yá ká má sálámà sí ni ó ká má jájìnà sí ni ó gbogbo ẹ̀ pátápátá ló ní ṣe pẹ̀lú maslaha àti masada ìyẹn ni ẹ jẹ́ kó yé everybody ẹ má kíìpù ọ̀rọ̀ maslaha àti masada pamọ́ kẹ́ ẹ máa sọ tẹ́ ìsọ̀tàn kọ́ ẹgbẹ́ ìjọ tó bá fẹ́ àfẹ́kì ẹ̀yìn lẹ́wàá sáré yọ ìgbẹ́ nǹkan báyìí kí n fi ṣe a good example náà táwọn àti láwùjọ tí wà ní ìsinmi pé lágbàjọ́ ń bídà nítorí pé ó ń bá ń bídà ṣe àbí question ni pé kọ́kọ́ bẹ́ẹ̀ lórí ẹni tí ń bá ṣe yìí tó ń bídà lòun gan lọ́dọ̀ èmi masala ìwọ ló pinnu bídà ó ti pín pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú mi gbọ́dọ̀ wọ́n ẹni tó ní bá ṣe ẹni tó ń bídà lọ́dọ̀ tèmi ká tó wá kó tún wá tọ́ ó já yẹn yẹ ẹ́ ìwọ ti ṣe léyìn fún so many people ẹ̀ eh, torí pé lágbájá báyìí tí wọ́n ti pè ló ń bídà oníkọ́mọ̀ dọ́dọ̀ rẹ̀ kò sí dọ́dọ̀ rẹ̀ ó ń bídà rẹ̀ lágbájá báyìí ó ń bídà ó ṣe a ò pé bóyá ó yẹ kí rúùmù yẹn jẹ́ general rule àbí tó mi gbogbo anybody tí ẹ bá ti mọ̀ ló ń bídà wọ́n sàn bá ti rí èèyàn pẹ̀lú ẹ̀nà domida níjọ́ ló jáde pé reason tó fàtí fi ń bá ṣe ni wípé ah so ó ní reason ah ibi tí wà láti mọ́ ń dénú ṣẹ́wọ́ bẹ́ẹ̀ reason tàwọn yóò ní tó fi lẹ̀ wọ́n àmọ́pàá kọ̀ọ̀rẹ́ reason ó reason ò ní pé ṣe orí tó bá súnmọ́ ó lè fà sínú súnná tó bí àwọn yóò náà ní nítorí sọ tẹ́lẹ̀ sí mútùlá kan tí ìbá ti bọ́ bídà ṣe ń ṣe ó bídà ní tọ́ ní ìṣẹ́ iṣu inú tíra kan ni ń fa wàhálà iṣu pé àwọn kan fẹ́ pé mo báwọn bá ṣe rí nǹkan náà yóò sọ̀rọ̀ ìbá àwọn ìṣẹ́ pé ẹ jẹ́ kí rúùlù yẹn kó wà sọ́lídì kó sì wà ipò of everybody yes al-aslu lọ́dọ̀ àwọn sálàfù wa ni pé àwọn bídà o ẹ̀jìnà sí ta ló ní bídà one dẹ́pọ̀ tí ìfọwọ́ jó bídà náà gbámi náà kan kí fún gbogbo bẹ́ẹ̀ ṣe bá ló ní ṣe pẹ̀lú mọ́sálà pé ṣẹ́yìn lẹ lágbára jù àbọ̀wọ̀n náà lágbára jù ṣẹ́yìn lẹ pọ̀ jù àbáwọn pọ̀ jù ẹ́ sáǹfàní kankan bẹ tẹ́ ẹ̀rọ pé tẹ́ ẹ̀bá súnmọ́ Islam ó lùsẹ̀ àbíkò lùsẹ̀ gbogbo àwọn nǹkan wọn yẹn ni wọ́n discuss nù tíra ẹ̀yìn yọ kó fáwọn tẹ́ bá pẹ̀ lọ́ta yín àmẹ́ ń lò fáwọn tó bá jọ́rẹ̀ yín so kò sí bó ṣe kò kẹ́ṣe tààrí ìrùn masala ẹ̀ tó tí ó ṣe standard nísìn báyìí kí n fún ilẹ̀ example láwùjọ tiwa ó láwọn kan tó jọ ń bí dáa ti wá ọ̀pá ọ̀pá jọ ń bí dáa ẹ̀ lè rí onísúnà kankan tí ó ń lọ lè kí lọ́dọ̀ àwọn ilé àmọ́ àwọn kan bẹ tó pé èmi àtẹ́jọ́ ń pàtó fún bídà àdàbò súnà èyí ní sọ pé tó wọ́pọ̀ ló ń bídà kí n gbọ́ sí ọlọ́nu kí ní ká má pè lọ́dọ̀ rẹ̀ nígbà tí sáà mẹ́bí èyí sọ àwọn sálàfù àti bọ́ọ̀nà fọ́lá àwọn sálàfù ní mìíràn fọ́lá àwọn sálàfù ní ọwá ní tìǹbà ti gbọ́ tí ọba yóò wọlu ní mọ́nàájì lórí ìwúra kọ́ tó ń ṣe ìrí ìjàjọ wà ní ìlú ìnáà ni ẹ́ ọ wá sọ fún mi pé o fẹ́ kóòtì lágbàjá fún lágbàjá sọ wípé ó ń bídà ní ìyẹn náà ni ò ní gbà lágbàjá sọ pé ó ń bídà ń sọ tó ṣe ẹgbọ́n mi so now to solve the issue one ta ló ní bídà one edify then ẹ separate láàrin oníbídà àtẹntókó sí bídà two then ẹ fi kún un wípé bá a ṣe ní kábàá òun bí dá lòyìn náà kọ́ o kìí ṣe òfin tó kàn wà pámánẹ́ǹtì o ní máa ní ṣe pẹ̀lú mọ́fúlá àti mọ́sádà ṣẹ́tí bá ti lé yẹn ọ̀rọ̀ yóò yànjú but ọjọ́ pàwọn kan tí èdè pé bóyá táwọn bá ṣe bẹ́ẹ̀ ní àwọn táwọn fẹ́ kójó ń bí dá wọ́n padà dó ń sún náà what is your own problem with because orí bí wọ́n ṣe ń bẹ̀rù ní ìsìn padà yes because àwọn kan bẹ tán tó káwọ́ gbọ́ sí yes àbí àwọn kan mẹ́ta ń lẹ ìwọ náà tẹ́gbẹ́ àwọn ògbà ẹ̀ka pé ìdájọ́ òun fún táà náà bá ti gbàrú tí wọ́n káà náà gbà ní ìwọ náà níjọ́ súnà mú then the best thing now is irú tọ́rọ̀ bá ti wá yanjú bá pẹ́kó ní ìdìmọ̀ ńláńlá kí ó tẹ́tẹ́ yìn fọ́fà àwọn àwámù ẹgbẹ́ ṣàmọ̀ pé màtà mọ̀ pé lágbájọ́ ń bídà ní ìwọ ìwọ bóòlù sí mọ̀ pé ń bídà ìwọ mọ́mọ́ lọ lè ṣe nǹkan tó mọ́ ṣe dáadáa tó fi yókù lẹ̀ ṣé wọ́n lọ fẹ́ protectors nígbà tí wọ́n gbọ́ kankan nígbà tó fẹ́ ṣe hmm? torí ṣe rí méjì làwọn sálàfù wa gbé lọ́wọ́ ìfẹ́ yọk one mọ́síláhà ìfìdí kásẹ̀ẹ́sì ó wà ń bẹ àti mọ́sádà kó ní bíbí àmọ́dẹ́sìn méjèèjì náà ni wọ́n ti máa ń fẹ́nibọ̀dì tó bá sọ́dì wọn dáadáa anybody tí ò bá fẹ́ gbà pé kó n fẹ́ fi àjẹrẹ kò sí bí ò ṣe ní máa dàrú ẹ kí n fún lẹ́sàmù nínú nǹkan tí mo gbọ́n bí fídíò bọ́dí òsè fún ipá ní sàmúlẹ̀ ní emphasis lórí pé ah ní àwọn ń bídà ní pé nísìnyí torí pé ó ń bídà nísìnyí ó wá fẹ́ yíwọ́ èèyàn padà wá fẹ́ sí kíkẹ́ bá àti máa sọ pé akọ́dà ah, gẹ́ni tó bá tẹ́sí tó bá tó bá tó tán gan tó bá fẹ́ ṣe ó lè fẹ́ affect yes mo agree ìfẹ́ wípé lè affect but ẹ̀ tí exaggerate jù and exaggerate jù nísìn ó ń dòfin tẹ́gbí kalẹ̀ rú a good example ẹni al'imamu Daraqutni rahimahullah pé Abu Dharr al-Harawi tó jọ mọ̀pẹ́ ẹ ló sọ pé ẹni sọ pé turuko ìpín Daraqutni yin Ibn al-Baqillani òun ni Abu Dharr al-Harawi padà wá fi bí ó bó ṣe dóńbí dánù ó dà ṣáàrì torí pé ó padà rọ̀ lé kí ó lọ́dọ̀ Ibn al-Baqillani òun náà padà wá di àṣáàrì kìí ṣe full picture ni sọ kí n tẹ ká wọ́n fi sọ̀tàn rẹ̀ káwọn sọ̀tàn ibi tẹ́tì mọ̀ pé kí ní yẹn náà kò ká sọ bẹ́ẹ̀ ó ní pé kábíra wa ṣé ẹnu kó àbí kókò lórí pé ìmáàmù dára kú ní sọ́súnà àbí ìsọ́súnà ní ìrùpẹ́ nìkan kan yapa ilé àdára kú ní ìmáàmù súnà yìí ẹ̀ yàtọ̀ fún pé tíra hadith ó ní tíra tó ti ń pa àkédà ó sì tíra àsùnà wọ̀sífà ó sì kìtàbù rúyà rúyà tó lá ó tún nà ẹnu ẹnu òyapalá rẹ̀. náà pẹ̀lú príncipù tẹ́ ń sọ ẹ mọ́ tẹ́ mìnìyàn ni ẹni torí pé ó yẹn nìkan ló ń bí dá ó ti dá príncipù yìí rù ní tẹ́ sọ nípa àwọn súnnà èèyàn ń bí dá ẹ príncipù tẹ́ ń gbé òní pé hàn ibi láti máa ní pé ó ń súnnà àwọn èèyàn yóò ń bí dá náà ẹ sọ pé torí pé dára kú ní yín ibùbákin lá ní ní ó ti ló fi lárí ma tọ́ ọ̀kan ló méjì ní kẹ́ ṣe dẹ́ ìtumọ̀ pé dáàkùn náà kọ́ yẹ ká báwọn náà wí pé pé kí ló tó yóò bí dáàfún ẹ gbé ẹmọ̀ pé nǹkan ti túlẹ̀ ìtẹ́wí ò ti túlẹ̀ dáàkùn ló yẹn tẹ́wí ẹwà ní pé gbóyìn lẹ́rìí fi pósí nísìn kí làá fi dáàkùn kalẹ̀ sí tẹ́nìkan bá lò lẹ́rìí nǹkan pé ó fi hàn pé ọ̀rọ̀ tẹ́ ń sọ pé àwọn sálàfù àwọn fi yan bí dáná correct because dáàkùn ló fi yẹn nìkan ló ń bí dáàkùn kí lẹ́pẹ̀ ní answer ẹ̀yìn náà lẹ́sọ́ ẹ́ tọ́ ewúlò ẹ̀kọ́ correct pé kẹ́ ṣe àkọ́kọ́ ni pé mẹ́ta lọ̀rọ̀ yìí ṣé ẹni tẹ́ ẹ pè ló ń bí dáa yẹn ibùdó bá pè láàrin tó ń bí dáa yẹn wọ́n ẹ wà jẹ́ tó bá yẹ pé níta ẹ padà rí tó kó sí bí dáa kan lẹ́yìn lẹ́yìn ṣé lásìkò rẹ̀ tó ń bí dáa ni wọ́n máa ti ó súnmọ́ kára àwọn kan lásìkò wọn tẹ́tí bọ́dì àgírí lórí wọn tánmà wọn láfà àṣúnná but lẹ́yìn lẹ́yìn táwọn yẹn padà ara àwọn mistakes kan ṣe tẹ́gbẹ́ kò hàn yẹn lásìkò tí wọn that's another issue then ìkẹta ni pé ṣé dára kó tẹ sunsun náà nàbí sunsun náà ẹ tẹ bá ẹgbọ tẹ bá claim pé ó lè mọ mọ kó ń bí dà ní bàbá ńlá rọ nìyẹn bàbá ńlá rọ then tẹ bá mọrú tí dára kó tẹ ga wífẹ nìyí tẹ bá tú lélẹ̀ tán ń tẹ fẹ́ fi support kan lójú ọ̀rọ̀ yẹn kì í ju bẹ́ẹ̀ ṣe sọ kọ́dà kẹ́mi náà sọ torí pé iṣẹ́ bá ti gbá principles kan kalẹ̀ pé ó yàtọ̀ sí nǹkan tó wà nù ẹbá ti fẹ́lò fún gaba yìí yóò fún hàn bí bá fẹ́lò fún báyìí yóò hàn bí dẹ́n gbogbo àwọn ṣàbábù tán sì ń dáṣẹ́ agbára òfẹ́ kan ká iní àwọn tán sì já àfá kan òfẹ́ kó yẹjú torí pé àwọn fẹ́ jẹ́ kó yẹ wá wé ẹ́ ẹjẹ́ fún ilẹ̀ ìdáhùn ìṣẹ̀lẹ̀ tọ́ mo lè mọ sọ̀rọ̀ ibùdó bá kìlá níjọ mi àwọn kí sọ tán ìfà sí tí tó wà ń bẹ tá a bá tú jáde ìfàtí wàhálà tó ní fún mi gẹ́gẹ́ wà wà lámi alimamu dára kó tún ní òun làáfà àgbà ní Baghdad láyé àbòzárì àháráwí lọ pẹ̀lú ẹ̀ oúnjọ shams kò tí dàgbà ọ̀rọ̀ ká sọ pé ní ìdáhùn tí kábíyèsí sáàbù pé ah, àwọn àfáàtàn ti tó tán tẹ̀pé gbàtà ké lọ́dọ̀ mídà wọn fi wá jí nǹkan kan kò lọ fún kò tí ì tó tán ọmọ kí kò tí dàgbà ọ̀dọ́rọ̀ àháráwí fi dàgbà wọ́n wá lọ wọ́n wá méjì nínú bákìlá ni nínú bákìlá náà sì jọ́dọ̀ ọ̀dọ́ ni bọ̀ kí lòun ń ṣe àfáà yí àfóhùn ọ̀nà tí fi ń pọ̀pàkéèdì súnnà kò jọrọ ọ̀nà tí rú mọ́mọ́ amọ́dún àmbàl àtàwọn mìíràn àwọn afá àtẹ́ ọ̀nà dìbéètì ẹgbọ́n mi tó sì súnmọ́ òpin pẹ̀lú tọ̀ríkọ̀ yẹn ó kó sáà mistake àmọ́ lásìkò rẹ̀ yẹn ìsẹ́yìn kan tí ń pè ní ombida fọ̀ nígbà tí dáàkú tí wọ́n pàdé ó pàdé ìlú bákìlá nìyí ó ní bákan láni ìdí ọmọ ní ṣòrọ́dù fáwọn bídà ní ṣòrọ́dù fún mọ̀tàzílá ṣòrọ́dù fún kọ̀dàríyà ṣòrọ́dù fún ṣíà ṣòrọ́dù fún kàràmíyà ṣòrọ́dù fáwọn yahuda tàn nasara sọ wọ́n pé apá ńláńlá ni dára fún wa pàdé dára fún wa kìí ṣe pé yìí nìkan àwọn tí mo sọ nù ẹ bá ti wọnú tíra sẹ́yìn kúbi tá a máa sọ sí ẹsẹ̀ ẹ kìlà ní tẹ́sẹ̀ ló ń bí dáa lẹ́mà tó jùmọ̀ ó wá kí sí orí ẹ̀ àtòjú ẹ̀ bàbá ńlá àpọ́nlé ló fún nígbà tó wá ṣe tán abúlé ara wípé àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wá nígbà àá ah, ah, kayfa tasnahu bihi misla hadha àá ah, kí ló bí ayé ó àfà gbogbo àsìkò everybody agree pé but ó ti pọ́n rúbìn bákì láni tó jẹ́ ṣáàbù ilé dáà pé wọ́n ni tààrífù ṣó mọ́ wọ́ọ̀dù tààrífù ti fi hàn pé dáà kú sí mà àbí ó lóun ọ̀mọ́ ó ní ẹni tó rí huwa ìmáàmù mùsùlùmí kìí ṣe yíyìn ṣẹ́kì ló pé o kìí ṣe ẹgbẹ́ tó ẹmọ́ tó báyìí ìmáàmù mùsùlùmí ìrìnàṣọ́jọ́ àwọn mùsùlùmí wà záàbù ánìdì òun náà tí ń dìfẹ́ndì ẹ̀sìn ó má à ó dì sáàbù tó ń ṣe hmm? question ó ní wípé ọ̀kánu méjì lọ̀rọ̀ yìí jẹ́ nínú pé pípùn bákìlá ní kèé tó ń bídà lásìkò ẹ̀yìn lẹ́yìn tẹ́ rí mistakes ẹ̀ ẹ̀yìn ló ń bídà bẹ́ẹ̀ bá wá ló ń bídà náà ní lásìkò rẹ̀ ẹgbọ́ báwo ni dáa kú ní òṣè mọ̀ tó mọ̀ àbí kó mọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ó sọ pé ó mọ everything pa ẹ̀ tọ̀hún béèrè ó ní tó mọ̀ báwo mọ̀ ah tó bá ẹ̀ tó bá sọ pé kò mọ̀ ẹgbọ́n mi yé tẹ̀lé ó lè mọ̀ mọ̀ ẹgbọ́n mi yé dẹ̀ kí ló wá dé tẹ́ wá ní indidas ní ṣe yìn lágbájá náà nù ó mọ̀ dáadáa ó mọ̀ bẹ̀bá ló mọ̀ ẹ̀rí ni fífọ̀ séèyàn lè lè yín ó ń lọ lọ wà so discuss kódà débi pé gbogbo àwọn àǹfààní ni wọ́n àgbè lásìkò ẹ̀ lásìkò táwọn wíyé sin àwọn mọ̀tázílà ni wọ́n nílùú tòun ti bẹ́ẹ̀ gbọ́n bá kìlá ni mo bá wọn fà gbogbo ń sún náà ló àgbè lórí ẹ̀ nígbà yẹn ẹ̀ jẹ́ bóyá ṣe pé nísìnyí kí n béèrè ráì níjọ́ tí wọ́n sọ fún alimami Shawkani rahimahullah wípé ah, sọ́yìn Bukhari ò bá ṣe ṣáró ẹ̀ ẹ̀ sọ́yìn Bukhari ò bá ṣe ṣáró ẹ̀ ó ní ah, Bukhari <laughs> la ó ní la hijrata ba'da al-fath lẹ́yìn fatul bari inú hajjá àgbòsí ah, hijira <laughs> ṣáàrù ti parí ní ma wá ń fatul bari ní kọmúsù sunna dictionary sunna compendium sunna Abi? now ṣé wá kí ìtumọ̀ ẹ̀wà ni pé ṣé kò wá sí àwọn tààwì láti àwọn àṣà fatul bari pé tí ibn hajjá náà sọ pé wà ah, ká tu ojú sí nǹkan wáyé ṣé kò sí ó wà so àwọn òun náà ní kọmúsù sínú àbúgbé kọmúsù sínú kọ wá ní ẹn tó ṣẹlẹ̀ ní pé bá ṣàwùká ní ó mọ̀ pé ó wà ń bẹ ó kà náà ló fi mọ̀ ọ̀rẹ́dì tí wọ́n tí wọ́n ní kó ṣe ṣáàrù ni ọ́n ó àkòrí ah, ṣáàrù ni eléyìí gẹ̀gẹ̀ ṣáàrù ó mọ̀ ó mọ̀ tọ́ wá ní ẹ torí pé kó mọ̀ àwọn ansáàsì yìí ó lè lọ fáwọn ọmọ kéékèèké àtàwọn àwàmù ẹ ẹgbọ́n mi kò lè lọ fáwọn tán bá ń gbá mọ́ èmi ò sí fọ́rọ̀ àǹsà ẹ jẹ́ ká dìfà nǹkan tá a bá fẹ́ máa sọ náà ta ló ní bídà láwùjọ wa so tó bá jọ pé níjọ́ tó bá gbọ́ pé máa fẹ́ alágbájá òun bídà ní lóòótọ́ náà ó wàá challenge pé nígbà tó fún bídà ní kí ló tó fún káwọn yẹn gbà mọ́ lọ́dọ̀ ẹ̀ ó fẹ́ kó bá wọn ni but ní ìsìn wọ́n pè yẹn ló ń bídà mí ní kí n bídà mo á sọ pé ìgbà fún ọ wá ní hmm, èmi ń gan ní ìsìn mọ́gbà ò ń gbé lọ́nà so mo gbọ́dọ̀ jẹ́rù rẹ ni <laughs> èmi ò tó ṣe mí lẹ́yìn ẹ̀rí ni ó jájọ bíi yẹnjẹ̀ bí kọ́ sórí ìwọ náà wọ́n náà ha ń jọ kàn ara yìí hànà ìtọ́ fi ha ò ní kọ́ ra pẹ̀ nìkan náà ló ń bídà tẹ́nìkan pé no ìwọ náà sì pẹ̀ nìkan náà ló ń súnà tẹ́nìkan pé ó ń bídà ní kí ìwọ náà ṣe wọ́n náà nígbà egúdẹ̀ ìsáàmùn iṣẹ́ alábí ẹ́ àwọn tán bí iṣẹ́ alábí ní mọ̀tádì nìsìn tán máa sọ pé ní táàfin ní kánwà kàtírà nìsìn wọ́n láwọn ni pé ó ń lo tíra ṣe ń táàwì ni pé

àmọ́ tó bẹ́ẹ̀ pé ẹ̀rọ pé ẹ̀rí wá ní pé àwọn sálàfù agan wà gbọ́mà lórí òmìnira torí pé kéèṣe tó reason tí báyà nǹkan lè kó sún ọlọ́pọ̀lọ́ nìkan ọ̀nkọ́ tó bá ìpéyàn bá ní reason ni tí wọ́n náà bá mú mọ́mọ́ lájẹ kò yẹ kó gbọ́ lecture òmìnira kankan tó kó fẹ́ ṣe lọ́dún fún bọ́ sí kó sún ọlọ́pọ̀lọ́ ẹ́ ó gbogbo àwọn ìtumọ̀ yẹn ò lọ kò capture ẹ̀tàn gbọ́ kò capture ẹ̀tàn kódà wọ́n tún ah, ní mọ́ but kí ló dé tó wọ́n wá sọ́dì tó kè ìjẹ́ kí níyẹn wà láwùjọ wọn pé wọ́n dàgbà bá wọ́n tún ní ìwọ́ oh, lágbájá kìí kó fẹ́ dẹ́sẹ̀ rú bọ̀ tí tó bá láwùjọ rẹ̀ ló fi léèfi affect ọ̀dà ẹ̀fòjúfò alẹ́zàmfò rẹ̀ àtúnlẹ́zàmfò àwọn tó ikú sọ pé hmm, lóòótọ́ àwọn bídà mẹ́ ṣùgbọ́n ẹyọ àwọn ẹ̀sì fojúfò tàwọn lágbájá Imam Ahmad bin Hanbal manhajù tiẹ̀ ni pé ìmáàmù pé ihtamilul haditha eh, anil murja' àwọn mọ́níjà tí wọ́n ẹgbàdé lọ́dọ̀ tí wọ́n bídà tí wọ́n sì fúyẹ́ bó ṣe yes lọ́dọ̀ tí wọ́n sì kò sí bídà fúfú yẹ mọ́jọ́ bá ti fẹ́ ṣe àwọn ẹ̀fà èyí tẹ́bà nù tíra nìpín wọ́n dàkọ bídà fúfú yẹ bídà tó nípa lọ́dọ̀ tí wọ́n ní ìfà gbogbo lẹ́kù kan ní bídà àbí tó ó wà ní gbogbo mi fojú kéré wo bídà lè mímí sọ bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ dàrú kọ́ ojú kan kọ́ lẹ́kù kan kọ́ ni mọ́ lẹ́bù kankan lọ́dọ̀ sí ní ẹbá ti fẹ́ sọ ẹ̀rọ àwọn sọ́lá fún wa wọ́n kọjú àwọn síbídá Imam Ahmad bin Hanbal kí n give example yìí náà kẹfì lè mà pé in táwọn àṣọ pé sáwọn sọ́lá fún ọlẹ́bá fẹ́ tẹ̀lé ẹ̀ ní ní problem àmẹ́ yìí tẹ́ pé one way lẹ́sẹ̀ fẹ́ mójú kan lásán kò sí tẹ̀sí ní problem because ẹ̀yin náà hàn bì kan tẹ́fẹ́ yọ̀yàn kú wọ́n pẹ́ nìkan ní kílókè Abul Aysam Cotton Al-Basri ohun ẹni yìí ọkọ̀ skọ́dá imam ahmad wa gba hadise imam ahmad wa ń ka hadise fáwọn èèyàn ní baghdad hmm, arabasran àwọn èèyàn fẹ́ lúrú ọwọ́ ìfún ọmọ ọmọdé ah inna hadha ẹni tẹ́ ń ka hadise yìí ẹni yìí bada ma raja min indikum lẹ́yìn ìgbà tí ó kò nílùú yìí tán ní baghdad tó padà sí basra takallama bil qadar wa nadhara alayh ó bẹ̀rẹ̀ kọ́dàrù àkídà kọdara lè ń sọ kọ́dà yìí tún lórí dáíyà ni ọgbẹ́ kọ́dàrù ó tún wá dáíyà tún ilé ṣàmù pé ẹniyàn ó ń ṣiṣẹ́ lórí nǹkan tó mọ̀ náà ni pé ah, irú àwọn ènìyàn kò ka Imam Ahmad wa awo ó ma ń gbà díìsì àwọn kọ̀dàríyà ẹ́ mádàmára rẹ̀ gbogbo gbogbo lè àgbà kí ló fà ò ní pé láwùfà tàṣà tó bá tú àwọn ará basra wò tó tú wọn wò yáfẹ́yẹfẹ́lẹ́ kan basra one third ni so yóò kéré so ẹni yóò lódòdó ni ẹ má ti jà kọ́dàrù mọ́hùn because ibi tó dàgbà sí kọ́dàrù kọ́ mẹ́ wọ́n tó ń lò yóò náà ẹ̀fì yóò náà sára príncipù tẹ́mọ̀ sí àmọ́kẹ̀ kàṣọ́lẹ̀ ẹ̀fẹ́ pé àwọn sọ́lá fún wa o wọ́n ìgbà kíkọ́ lọ́mídà wọ́n ìdí kíní àkà o àlọ́dọ̀ tí wọ́n wọ́n pín bídà ó sì pínpín náà sì dìtámì bó wọn ti bá yẹn lò àmọ́kẹ́ pé wọ́n kàn wò pé lágbàjára yìí ó ń bídà ní ìsọmọ ṣé ìjọba pé ń bídà sọ́n tó ṣe ẹ̀yọ̀ kan táwọn èèyàn pípa ìrìn ló ń bídà láwùjọ wọ́n pààyàn ló bídá bílmọ̀ sọ́hábà lágbájá ó pẹ̀lú bídá yíwa ní òun ti fún orí pẹ̀lú lágbájá náà ló ń bídá bẹ́ẹ̀ pé kí ló ṣe ní tẹnu tó ṣe nánù ọyẹ hmm? sọ fọ́ya ilé yìí tí o kọ́kọ́ lè láàrọ̀ kí lòun ṣe tó ń jó bídá yóò tún ní òun náà tó rí pẹ̀lú bídá hmm? then to to láti round òun ni pé kí ló dé tá a fíìl wípé manhaj àwọn sálàfù wà nìkan ṣoṣo ni pé mọ́ gbámọ̀ lọ́dọ̀ ń bídá ibo láti rí pé manhaj ẹyọ kàtán nínú kìí sí manhaj ẹyọ kàtán nínú bí manhaj ṣe wà lóòótọ́ pé ẹmọ́ gbámọ̀ lọ́dọ̀ ń bídá tó sì ní kẹ́ define ru tàná ń pè lọ ń bídá àti ru bídá olókó sí àti ru mọ́sálà olólọ fáwọn ògbónà yẹ̀zẹ̀ eh, ẹ́ nígbàtán bí wọ́n pa pé lágbájá ìsàlẹ̀ gbà wọ́n ní ẹgbà mọ́ lọ́dọ̀ ẹ̀ wàhálàrù kọ̀rọ̀nẹ́ ṣùgbọ́n ẹ sọ́ra fún ìwo rẹ̀ méjèèjì kí náà ìpínlẹ̀ ìwo rẹ̀ méjèèjì ẹni yìí kó sọ́dà ó kọ rẹ̀ wá ní fáwọ́rù fáwọ́rù mi ní dìbù ẹ́ eh, màlúù akọ kọ̀ màlúù akọ mọ́ ní ìwo ni pé lágbájá ìsàgbà wọn lọ́ra ẹ sọ́ra fún ìwo rẹ̀ mẹ́rin kírétẹ̀ ń ṣe bí wípé bọ́yá èyí ká ń sọ lásán pé jẹ̀nà sí mọ́súnmọ́ mọ́mọ́mí rẹ̀ sí fíyìn olùkọ́ lówà nǹkan àwọn sọ yìí gbàmọ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ sọ́ra fún ẹ́ so ẹ̀yin ti mọ̀ wípé àwọn kan bẹ̀lẹ̀ yìí fẹ́ dé má gbóló ẹ̀ wá ṣe pélé yóò exist yàánà mọ́ta nǹkan lọ́dọ̀ ẹ̀ wọ́n lè kó sí ìtumọ̀ ẹni pé lọ́kọ̀ ó ní láti gbọ́rọ̀ ń bídà láti rọ́dù wọn kàlùkù mọ̀ yún mọ́ láàánú ṣùgbọ́n àwa máa ń lò lọ́tọ̀ọ̀tọ̀ fáwọn tí wọ́n bá ti ṣe ara onígbàwà lálẹ́ mọ́lájú sáfò kò rújú mọ́lájú àwọn ní hadith ò rújú àmọ́ ta ló one then the separate láàrin ẹni tó kó sí bídà two then ẹ sì jókòó yáwó èèyàn lẹ́lẹ̀kẹ̀ẹ́ta ọ̀nà pé bá ti bọ́ ẹ má fi pa mọ́mọ́ ó ní ṣe pẹ̀lú maslaha àti maslaha so bá ṣe lẹ́yìn ẹ lè máa wá pọ́ọ̀tẹ̀ ẹni bọ́ọ̀dì tó bá wá sí maslaha lò àbí tó sí maslaha lò àmọ́ kí a sì bí ìgbé bọ́yá nífẹ̀ẹ́ nìkan lẹ́ẹ̀mọ̀ dá maslaha àti maslaha lò ẹni kejì ò nílò yóò yíwọ́ òun lẹ́bí máa ní pé ìjọba kan ti ní ìsìn ìfẹ́ sàlàyé tó fà lágbájá tó lágbájá àbí nígbà àti sàlàyé ẹ̀yin fẹ́ sàlàyé pé iṣẹ́ rí tó fà tẹ́fí rí mi ń bẹ̀ yẹn àbí ẹnìkejì tí wọ́n eji nísìn kò lálàyé ń tiẹ̀ ẹ̀hẹ́n so èyí ò ní yẹjú ọ̀rọ̀ ẹgbọ́ ìyẹn ní ọ̀rọ̀ ni wọ́n ti ń ẹgbọ́n bá fẹ́ jọ ó